أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مهدي له ونشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم adúpẹ́ fún ọlọ́run أبا ọba وني ni ọba àná وني òní ولا ọba tí ma máa bẹ gbére, ọba ayérayé. Alhamdulillah. A dá ọpẹ́, ọ̀rọ̀ wa tọ́pẹ́, ọ̀rọ̀ wa tọ́pẹ́ kò jọpẹ́ lọ torí lẹ́yìn ọpẹ́, ọpẹ́ ni. Kọ́lọ́run ọba kó má ṣaláì gbọ́ ọpẹ́ wa. Amin. A wá ṣe ìkẹ́ àti ìgẹ̀, àtọrọ àlékún ìkẹ́ àti àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ kọ́lọ́hún wọn bá kó má ṣàlàyé bá kẹ́ wọn àmín. àwọn yín kíra wa káàbọ̀ sí orí ètò wa ètò yín ètò Barika Jimoh èyí tí a máa ń mú wá sétí ìgbọ̀nyín ní alalẹ́ ọjọ́ Jímọ̀ tí ń ṣe Friday láti ẹ̀ka tó ń mójútó kíkọ àti kíka ìròyìn Campus Radar, tó kalẹ̀ sí Ilé Ẹ̀kọ́ Gíga Ìjọba Àpapọ̀ fún Ìmọ̀ Ọ̀gbìn ní ìlú Abẹ́òkúta, wọ́n ń fi kíkí tó ṣe wípé òun ni a máa fi kíra wa, kíkí tó ṣe wípé òun ni kíkí tó lọ́lá jùlọ, pẹ̀lú gbólóhùn Assalamu Alaikum warahmatullahi wa barakatuhu. Àwọn yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, òun náà ni atọ́kùn ètò náà. Ní ẹni tí ń ṣe Abdulhafiz Durosanya. Ní ọ̀sẹ̀ tó kọjá, a ń bá sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run Ọba. A bá sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run Ọba. Kí a má gbàgbé wípé à ń tí ń fi ń bá ara sọ̀rọ̀ nípa nǹkan tí Mùsùlùmí gbọdọ̀ ní, nǹkan tí a ó máa bá lọ́wọ́ ẹni tí ń ṣe Mùsùlùmí. Àwọn, àwọn ìwà, àwọn ìṣe, nǹkan tí ó ṣe wípé ó yẹ kí Mùsùlùmí ní kó tó lè pé "à, mo jẹ́ Mùsùlùmí". A ti bá ara sọ̀rọ̀ nípa ìmáa ní sùúrù. Ẹni bá sì ní sùúrù tí ò bá páyà Ọlọ́run Ọba, sùúrù rẹ̀ ò tún pé. Ní alẹ́ yìí lágbára Ọlọ́run Ọba, a ó máa bá ara wa sọ̀rọ̀ nípa nǹkan tí a mọ̀ sí ìdúróṣinṣin nínú ẹ̀sìn. Ìdúróṣinṣin bí ìgbàgbọ́, ìdúróṣinṣin níbi nǹkan torí ẹni tí ó bá ní sùúrù, tí ó ń bẹ̀rù Ọlọ́run Ọba, tí kò wá dúró, tí kò rinlẹ̀ lórí sùúrù tó ní torí ìbẹ̀rù Ọlọ́run ọba tó ní kò tó. Ní alẹ́ yìí, a ó máa fi áyà Al-Qur'an Karim kan, a ó máa fi ṣe àlàyé ọ̀rọ̀ fún wa ní alẹ́ yìí. Àmọ́ ká tó wọ inú Al-Qur'an alápọ́nlé, ǹjẹ́ kí a rọra létí díẹ̀ torí àwọn tí wọ́n bá wa bẹ̀rẹ̀ láti ibi tá a ti bẹ̀rẹ̀. Àmọ́ kí a má fi ọ̀pá pòlopòlo ká má fi pa ejò. Ẹnikẹ́ni tí ó bá fẹ́, tí ó bá rí wípé òun ò bá program sùúrù tí ò bá ti ti tẹ́kọ̀ọ́ àti tí ò bá ti bẹ̀rù Ọlọ́run Ọba, ó lè gbìyànjú láti lọ chẹ́ẹ̀kì podcast, podcast wa ní orí Spotify tá a máa fi ń send sí àwọn èèyàn kọ́ search Barika Jimoh kí wọ́n wá wo ìtẹ̀lé ìtẹ̀lé méjì tó tẹ̀lé ra wọn ìdíṣe ọ̀sẹ̀ tó kọjá àti ọ̀sẹ̀ tó tẹ̀lé lẹ́yìn náà wọ́n á máa bá ń bẹ̀. náà ní alẹ́ yìí ká wá wọnú ètò lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تذنوا وابشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم رم بالك alékiọ́lá أم بصر bá wọn sọ̀rọ̀ nínú súrántò اللهم بني. أعوذ بالله من الشيطان الرجيم a wá ìṣọ́ sọ́dọ̀ Ọlọ́run kúrò lọ́dọ̀ ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni àjùlé kò pa. bisimilahi rahman rahim a ń bẹ̀rẹ̀ ètò ọ̀tẹ̀lẹ̀ yìí pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ọba àṣàkẹ́ ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. إن الذين قالوا ربنا الله Ọlọ́run Ọba ó ní dájúdájú innal ladhina àwọn tó ṣe pé qalu rabbuna Allahu tí wọ́n sọ pé Allahu ni Ọlọ́run Ọba, Ọlọ́run Ọba ọ̀kan ṣoṣo ni qalu rabbuna Allahu. Àwọn tí wọ́n sọ pé qalu rabbuna Allahu ọba tiwa Allahu ni. A ò lẹ́nìkan tó ju Ọlọ́run ọba lọ. Ọlọ́run ọba, òun ni ọba tó ga jù. Kò sí ǹkan kan tó tóbi ju Ọlọ́run ọba lọ. Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. Lẹ́yìn tí wọ́n gbàgbọ́ pé Ọlọ́run ọba, ọba ọ̀kan ṣoṣo ni, tí wọ́n gbà tán yányán fún Ọlọ́run ọba, ẹni ò bá Ẹni ò bá bẹ̀rù Ọlọ́run lè nígbàgbọ́ nínú Ọlọ́run ọba. Thumma istaqamu. Lẹ́yìn náà, wọ́n tún wá dúró ṣinṣin. Wọ́n dúró dédé, wọ́n dúró dédé, wọ́n dúró dáadáa. Thumma istaqamu. Wọ́n dúró ṣinṣin sínú ẹ̀sìn tí, wọ́n dúró sínú ẹ̀sìn títí, títí tó fi wá di pé ikú ń dé. Thumma istaqamu. Wọ́n dúró ṣinṣin sójú ọ̀nà Ọlọ́run ọba. تتنزل عليهم الملائكة. Ah! Ọlọ́run ọba wá ní àwọn mọ̀lẹ́íkà wọ́n ó máa sọ̀kalẹ̀. Tatanazzalu máa alayhimul mọ̀lẹ́íkà. Àwọn mọ̀lẹ́íkà wọ́n á máa sọ̀kalẹ̀. Tatanazzalu alayhimul mọ̀lẹ́íkà. Àwọn mọ̀lẹ́íkà wọ́n yóò máa sọ̀kalẹ̀ wá bá wọn. Ní ọjọ́ ikú wọn, àwọn màláíkà wọ́n a máa bá wọn nínú sàárè, wọ́n a máa bá wọn nígbà tí ẹ̀mí bá fẹ́ bọ́ lára wọn. Àwọn tó ti dúró ṣinṣin sójú ọ̀nà Ọlọ́run Ọba, tó bá di pé ikú ń bọ̀, ikú dé, àwọn màláíkà yóò máa sọ̀kalẹ̀, wọ́n a máa bá wọn. Kí wá ni màláíkà fẹ́ wá ṣe? Allá takhafu wala tahzanu. a máa sọ fún wọn pé ẹ má ṣe bẹ̀rù o, la takhafu, má bẹ̀rù, má fòyà, má bẹ̀rù, má fòyà. La takhafu, má jáya rárá, má jáya rárá, kò sí nǹkan kan kí màláíkà kan máa fi yan lọ́kàn balẹ̀, kan máa kì láyà. La takhafu, wọ́n á máa sọ fún wọn pé ẹ má ṣe bẹ̀rù o, wala tahzanu. Wọ́n á máa ní kí wọ́n má ṣe banújẹ́ lórí, kí wọ́n má ṣe banújẹ́ kí wọ́n fọkàn balẹ̀ wala tahzanu, kí wọ́n má banújẹ́ rárá, kí wọ́n fọkàn balẹ̀. Wa abshiru bil jannati allati kuntum tu'adun. Wa abshiru. Kí wọ́n sì máa ṣe kí ni? Kí wọ́n máa dunnú. Wa abshiru. Kí wọ́n máa, kí ìró ìdùnnú a máa bá wọn wọ́n á máa ní, wọ́n á máa ṣe kíni, wọ́n máa retí ìró ìdùnnú fàábùṣeru. Ìró ìdùnnú ti dé. Béènì Jannati wípé nípa kíni ọgbà ìdẹ̀ra tí a ti ṣe kíni fún wọn. Ọgbà ìdẹ̀ra, ọgbà ìdẹ̀ra tí Ọlọ́run fàábùṣeru bil Jannati allati ọgbà ìdẹ̀ra Aljannah tó ṣe wípé allati kuntum tu'adun ọgbà ìjẹ̀ra èyí tí a ti ṣe ní àdéhùn fún yín àwọn màláíkà wọn á máa fún wọn ró ìdùnnú kí wọ́n má ṣe fọ́ kọ́ má ṣe bẹ̀rù kọ́ má ṣe fa kọ́ má ṣe fòyà kí wọ́n má ṣe kíni ọkàn wọn balẹ̀ kó má banújẹ́ torí pé kíni ọlọ́run ọba òun ọba tí a máa ṣàdéhùn tí ò ní yẹ ọlọ́run ọba ti ṣàdéhùn kalẹ̀ fún wọn pé ẹ̀yin kíni o ẹ̀yin tẹ́ dúró déédéé sójú ọ̀nà ọlọ́run ọba tẹ́ dúró ṣinṣin lórí ẹ̀sìn Islam Allah takhafu wa tazanu ẹ má ṣe bẹ̀rù kí wọ́n ṣe kìnìún ẹ má sì banújẹ́ wa abshiru bil jannati allati kuntum tu'adun pé kí ni ìró ìdùnnú ti dé ìró ìdùnnú ti dé nípa ọgbà ìdẹ̀ra tí a ti pèsè sílẹ̀ fún yín tí a ti ṣàdéhùn fún yín kó wá máa jẹ́ kí ni kó wá máa jẹ́ ti yín nípa bẹ́ẹ̀ kí èmi àti èmi àti ẹnìkan kan tí a jọ ń gbé ní alẹ́ yìí kí a lékún níbi ìdúróṣinṣin wa kí a má ṣe máa jẹ́ kẹ́sẹ̀ wa máa gbọ̀n, kí ẹsẹ̀ wa kí ó má yẹ̀ lórí ẹ̀sìn Ìsìláàmù torí pé àwọn tí wọ́n ẹni tí ó bá ń ṣe ẹ̀sìn tí kò bá dúró déédéé lórí ẹ̀ tó ń ṣe ṣèyí ṣọ̀hún wọ tẹ́sẹ̀ ẹsẹ̀ ń fì. Kí wọn tán yányán sínú ẹ̀sìn Ìsìláàmù kó tán yányán sójú Ọlọ́run Ọba èyí tí fi ń lọ́lá jùlọ fún náà ni ìyẹn ni. Kí Ọlọ́run bá kó máa jó jọ̀wọ́ kó ka èmi àti yín mọ ẹni tí yóò tán sínú Islam, kó má ṣe wá ní ẹni tí yóò gbé òun jù sílẹ̀, kó má ṣe wá lẹ́ni tí yóò fi Islam bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ tá a parí ẹ̀ sídi ẹbọ, kó má ṣe èmi àti yín lẹ́ni tí ìgbàgbọ́ wa á lẹ, kó ṣe wá lẹ́ni tí ìgbàgbọ́ wa á dúró ṣinṣin sójú ọ̀nà t'Ọlọ́hun àti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ètò wa talẹ́ yìí kò ní ju báyìí lọ. Ibi tí a máa fi àdàgbà ìtàlẹ̀ yìí tá a máa fi kọ́ sí nìyẹn torí àwọn Yorùbá a máa ní ṣókí òun ni ọbẹ̀ oge. Nǹkan tí a bá sọ ní alẹ́ yìí k'Ọlọ́hun jẹ́ kó yé wa ju bá a ti sọ lọ. K'Ọlọ́hun bá kó fi wá lọ́kàn balẹ̀. Kọ́ lọ́hun kó má dá gbogbo ìbéèrè wa kó má dá lù wa láyà. Ibi tá ro kan ore sí, ibi tá ro kan ore sí, Ọlọ́run jẹ́ a r'ore ń bẹ. Ibi tá ro ko àánú sí, ibi tá ro ko àánú sí, Ọlọ́run jẹ́ a gbà ń bẹ. Ẹni tí aburú á kàn, tí á kàn wá, Ọlọ́run má jẹ kàn, má jẹ kàn wa náà. Ẹni tí dáadáa kàn, tá kàn wá, Ọlọ́run jẹ́ ó kàn kíákíá kó wá kó má ṣẹlẹ̀ kàn wá náà. Ọ̀la lá ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Gbogbo wa pátá a wá dojúkọ ọdún iléyá. Ọdún tá ń wò lọ kàn yìí kì í ṣe ọ̀rọ̀ Kì í ṣe gbogbo wa tí a wà láyé lónìí náà ni ọjọ́ náà yóò bá láyé. Àmọ́ Kọ́lọ́hun ọba kó jọ̀wọ́ nínú ọlá rẹ̀, kó ka èmi àti ìwọ, kó kà wá mọ́ ẹni tí ọdún iléyá náà yóò bá láyé. Kó má wá ṣe eléyìí ní àṣemọ́ kankan wa. Ọlá lá illallah. Ọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni kankan wa pátá àtàwọn tí wọ́n sí lórí ètò pẹ̀lú ìdí kan tàbí kejì ni Ọlọ́run ọba máa dùn wọ́n ládàá. Àwọn olùgbé tó náà kalẹ̀ campus radar Ọlọ́run ọba wa bá wa pẹ̀lú wọn. Campus radar Ọlọ́run má jẹ ó tú. Campus radar Ọlọ́run má jẹ ó dàrú. Tí ó bá dàrú, ilé ẹ̀kọ́ wa FUNAAB Ọlọ́run ọba má jẹ ó dàrú. Tí ilé ẹ̀kọ́ wọn ò bá dàrú, ìlú Ogun State lápapọ̀ Ọlọ́run má jẹ ó bàjẹ́ tí gbogbo ètò bá bàjẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀, Ọlọ́run má jẹ́ ó túká, Ọlọ́run má jẹ́ ó dàrú, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. La ilaha illallah. Ìjọba tuntun tí a tún wá ń bẹ̀mbẹ̀ yìí, Ọlọ́run ọba, ó dọwọ́ ẹ. Ìwọ lọba tí ń darí ẹ̀dá, Ọlọ́run bá darí wọn, Ọlọ́run bá darí wọn. La ilaha illallah. على محمد رسول الله صلى الله عليه وسلم اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع الدعاء ربنا أفرج علينا صبرا وحبذ أقدامنا وانظرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم